èyí ló lè yá fẹ́ tà báyìí. àbó ṣe wà ní five hundred thousand ni. ẹ ó máa fò ni. èwo. mọ́tò. àfẹ́lẹ́ yóò fò kò fò rárá. kí ló lè ta ní five hundred thousand. àṣebẹ́yìn ah, náà gbọ́ bẹ́yìn ṣe dún gbogbo ẹ̀ ṣì dún lára ẹ̀ dáadáa. ẹ̀gbọ́n ṣé kèmí máa tàn yìí máa ṣiṣẹ́ tó pọ̀ lára mọ́tò yìí o máa ṣiṣẹ́ tó pọ̀ mẹ́gan máa fún yín two fifty. ẹ ẹ èwo mọ́tò. eléyìí láì ṣe kẹ̀kẹ́ márúwá. Ah. ṣé kí ẹ wo mi ò ń lorú àwọn mọ́tò báyìí mo kàn fẹ́ rà pé kó máa gbé lọ sọ́jà fira fún stọọ wálé you know kò sí nǹkan kan tí bẹ́ẹ̀ fi ṣe mo kàn tún wo condition tẹ wà ní mo yẹ fẹ́ rà if not mi ì ní ìdẹ èlé. wọ́n máa fẹ́ lè kóṣù kó èlùbọ́ kó ata. ẹ wo èmi lè mi mọ nǹkan tí mò ń sọ kò lè yé ẹ̀yin ojú tèmi fi rí yàtọ̀ gbogbo bọ́ọ̀dì ẹ̀ yìí ó ti ó ti ah, ó ti gbòò ti gbòò nǹkan tá a lè fi ṣe nìyẹn.

ẹ lọ sanwó ṣé máa gba káàṣì. garanti nìyẹn tẹ bá ti gbà máa máa ṣètò yẹn fún yín sínsìn. ojú ẹni máa láàárí tó ojú ẹni máa láàárí yọnu. kí ló ṣẹlẹ̀ àmọ̀ wàá ríre o àmọ̀ yẹ lọ́wọ́ àwọn olórí ibú onídìbò yìí o àádìbò ó ṣe wá dọ̀ràn adákun ah, ah. ṣé àdúgbò yìí ni wọ́n ti náà ti ń ṣèyàn nísìn. kí ni. àwọn tí wọ́n ń dà àwọn onídìbò. màá mi kí ló kàn ń gbà láwọn olóṣèlú ọ̀rọ̀ ara mi mo ń bá yín sọ ẹ̀rí mi ń di olóṣèlú rí ni ah, mo bá yín sọ ara mi ẹ̀ sọ̀rọ̀ òṣèlú ìwọ náà ló ní gbogbo ẹ ti dàrú pé gbogbo gbòòrò ti dàrú péye bá sì gbọ́rọ̀ pé gbòòrò dàrú lásìkò yìí àwọn olóṣèlú ni a ní àdá ọgbọ ẹrú kí ló wá ṣẹlẹ̀. ọwọ mami kò yé mi mọ́ iṣẹ́ ò lọ déédéé mọ́ wẹ kàn dúró wẹ owó sáfẹ́rẹ́ ẹ wò yé mi mọ́. pẹ̀lú bó tó ṣe wà yìí ni aago ọwọ́ rẹ̀ ní í ṣe yìnyín àwọn aṣọ náà nìkan kọjá àfaradà ló tún wá ní nǹkan ẹ̀yin èèyàn kúkúrú ẹ̀ máa yẹn lọ́hùn o máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o pé bọ́lá tún ṣe dá ìwọ yìí ò tó dúpẹ́ èèyàn máa yẹn lọ́hùn ni èèyàn máa pé bọ́yá kò sí kò sí. ṣé nítorí aago tí mo wọ̀ ń sìn àṣàtọ̀ tí mo wọ̀ ní epo nǹkan ṣé tí wọ́n bá wà lọ́mí ṣé wọ́n á kò sówó lọ́wọ́ mi ni gbogbo ilé iṣẹ́ torí pé mi ló lọ́wọ́ sí kí wọ́n á ní mi ìwọ aago mi ò wọṣọ ṣé kò gbọ́ ẹbú sílé ni kò mí ọmọ mi ẹ wo nǹkan tẹ́ ń ṣe mí ah, ẹ ti gẹ̀ẹ́tì ẹ o. Eh, ọ̀dà àmọ́ eh, síbẹ̀síbẹ̀ náà yìí a máa dúpẹ́ lọ ọlọ́run ni àmọ́ eh, ìrìn tá a bá rìn ń dò lọ́ọ́ padà. tí ìwé ò tiẹ̀ yé mi ò yé mi jẹrẹ. bọ́bá fẹ́ padà wọ́n lùbọ̀ sì ra gàrí oúnjẹ tẹ́ ni wọ́n bí mo ṣe bọ́ mo sọ pé iṣẹ́ ọ̀rọ̀ dédé owó sáfẹ́rẹ̀ lọ́wọ́ mi ẹ̀ ń sọ̀rọ̀ pé máa fún mi lóúnjẹ òkè tí n bá jẹ ráìsì náà tán kí ni máa tún jẹ lẹ́yìn ẹ̀. àkó tó jẹ tán owó tó ti rí mi lágbára Ọlọ́run. ọyìn gan ọjọ́ mo ti fowó ránṣẹ́ sí yín gbẹ̀yìn ah, ẹ ẹ kíyèsí ara ẹ gẹ́ẹ̀tì ẹ. kí ló máa fi àṣẹ báyìí. Ah, kí ẹ máa wá àwọn yín sí ni bẹ́ẹ̀ lẹ bí mi. bẹ́ẹ̀ni. Ah, kò yé mi mọ́ ọ. ọ̀dà àmọ́ nìkan bá ní lórí rẹ̀ bí ọba ń mo kàn wá tẹ yé mi o. àjẹpẹ́ àmọ́ ẹ̀yìn tábà ni wọ́n bọ̀ wá àwọn oúnjẹ díẹ̀ á wà gàrí á àwọn ráìsì tẹ̀ kúkú máa jẹ lọ́dọ̀ ìrètí báyìí tó lè rìn tọ́lọ́wọ́ fi sàánú wa àárín. test ìyàwó yín result ẹ̀ ti jáde ẹ relax lórí tẹ ohun assurance láti kò sí nǹkan kan ìgbà tí ìyàwó gbogbo ẹ̀ á rí pé ìyàwó yín wà perfectly okay kò sí ìdíwọ́ kò dẹ̀ sárùn kò sí ìdènà kankan so pẹ̀lú ògo Ọlọ́run àwọn oògùn tá a ti fún wọn tẹ́lẹ̀ àti tí màá tún kọ fún yín sí tí wọ́n bá ti ń lò déédéé wọ́n máa bímọ ẹni ẹni lọ́kàn pé kò sí ìṣòro wọ́n máa bímọ ilé ìbàtẹ dùn ṣé àwọn oògùn yẹn. ṣé máa kọ́ fún yín bí àbí. máa kọ́ fún yín máa kọ́ fún yín sìn máa kọ́ fún yín sìn. dókítà máa tí àwọn wọn bímọ yẹn tẹ ní ká discharge n ò rówó san o. ègé ọ̀rọ̀ àwọn èèyàn yìí ti sún mi o báwo la ṣe máa máa rọrùn hospital láì kí everybody máa máa san bíi kí la fẹ́ bá mi pè wá. àwọn kìnìún ti sún mi àní kò sí àwa náà ń fowó ra oògùn ni àwọn staff wa mẹ́ta máa sanwó fún. jẹ́ ìlà ń lò kò sí ná láti bí oṣù mẹ́ta ń bíwá ara dé. èèyàn kan ló bímọ tí òru ó gbà yìí ìbẹ̀lẹ̀ mi ti ń wọ ọmọ kiri ọlọ́run ṣàánú mi o. àwọn staff wa mẹ́ta máa sanwó fún. ẹni tíyàwó ẹ̀ ṣáà lóyún ṣáà mọ̀ dandan kó máa bímọ náà igbó yẹn wá lé díẹ̀ ní dọ́tọ̀. sá igbó yẹn wá lé díẹ̀. kọ́ ẹ́ nǹkan téèyàn ti mọ̀ tẹ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ sà ẹ jọ̀ọ́ a ti discharge ìyàwó yín pé kẹ́ máa gbé bébì yìí lọ nsì èyí tó dẹ̀ jẹ́ tọ̀ tiwa kẹ́ tún fún wa wọ́n tún ní ẹni kò sówó. ẹ ṣe mọ̀ pé ọ̀dọ́ yìí bàá máa ń lò ẹ máa fún yín. lítà bí báwo lítà pé gbogbo èèyàn ń sọ lítà lítà báwo la ṣe fẹ́ ràn bíbá ẹ epo gbogbo nǹkan tá à ń lo àwọn òṣìṣẹ́ ń gbowó oṣù oògùn tá a lò fún wọn tí bá yẹ pé ó jẹ́ bí hospital tí ó ṣe kìíní nǹkan tó ṣe ìyàwó yín ebi ọkọ ọlọ́run ló ṣàánú ẹ gbogbo nǹkan tá a ṣe yẹn owó ni ó ná wa náà báwo ni létà. jẹnẹrétọ̀ là ń rọ̀ kò sí ẹ mọ̀ pé kò sí ná ẹ ara jẹ epo ara gbogbo ẹ nǹkan yẹn ẹ gbogbo èèyàn bá ń ṣe báyìí kò lè easy ṣé ká máa sọ pé àní gbọmọ lẹ́sìn. ẹ ẹ nǹkan tí mo fẹ́ rí fún gan-an náà nìyẹn kó bí àtẹ bá tẹ̀lé bá mi wò ṣe lábẹ́ home of a woman sisi. báwo ni. ẹ̀wọ̀n jíṣẹ́ ìlànà mo rí cv tó drop ọ̀rọ̀ ìlú dẹ̀jọ́ because nígbà tí mo go through CVA. yẹn tí mo qualification yẹn irú ẹ̀kọ́ rẹ̀ kó bá wá ṣe kiri. anyway àdúrà mi ni pé nílùú ìṣá ọlọ́run gbàkóso níbí we are into mortgage business ìgbà tí mo dẹ̀ wo nǹkan tó read in school mo rí i pé ó qualify láti bá a ṣiṣẹ́ so mo á rò pé bá ká employer as property assessor ìyẹn kan ẹ ṣé gan ni ẹ ṣé ẹ ṣé gan. Ah, kò tó pẹ́ ẹ ṣé wàá lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní monday at the end of the month ìwọ ló ti tẹ́bù fún ẹ jù. tó bá ní kí n bẹ̀rẹ̀ gan-an lé ni ó ti yá mi. <laughs> má jẹ́ ká rọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ ká rọ̀ṣẹ̀ monday tó bá lè ṣe monday wà á bẹ̀rẹ̀ monday because ó ní àwọn kan tá a máa put in place so ká lè send the currency cashier or everything wọ́n lè put eh, on her payroll so monday yẹn eh, mo pa àwọn mọ́ suitable ìyẹn kọ́. bẹ́ẹ̀ni Yeah. kí n bẹ̀rẹ̀ monday. ẹ ṣe gan ni. àbá àbá. sísá mi ẹ àwọn dání wá. àárín nǹkan kan mú wa nípa ẹ máa fílẹ̀ ẹ̀ I'm ìfitẹ́wọ́ jáde. ẹ̀yà máa sọ nìyẹn ọ̀yọ́ ọ̀yọ́ fọkàn lápò rí. ẹ kó sùkú. má wà á. Era, era ǹlẹ́ ṣé dáadáa ni ọkọ ẹ̀ ń kọ́ ó wà mà ṣé dáadáa ló wà. dúpẹ́ mà. torí ọ̀rọ̀ kíkẹ́ ni mo ṣe pè jókòó yìí tí ó bá rí wípé òun fẹ́ fi ilé ọkọ òun sílẹ̀ òun náà fẹ́ wá dálé mọ̀ṣú ọ kò sí wàhálà kóun náà wá jókòó ọlọ́run òkùnkùn bínú sí gbogbo ìtẹ́mi ń ṣe fún yìí mò ń ra ilé ọkọ ẹ̀ fún ni o kò dẹ̀ fẹ́ gbọ́rọ̀ ó ti sú mi kọkọ ẹ̀ máa wá bí kó máa fẹjọ́ sùn ní gbogbo ìgbà ní gbogbo ìgbà kí ló dé náà ìwú nìkan ni ó dẹ̀ lórí ààrẹ ẹ̀. màámi màámi báwo ni yín sọ̀rọ̀ báyìí ọmọ yìí ń wá bíbẹ̀ wá ń fẹjọ́ sùn yìí kẹ̀ ẹ̀ ẹ̀ dẹ̀ nǹkan kan ṣe sí ẹ wá ń bínú sí ṣé nǹkan tó kọ ẹ ń ṣe fún yẹn ṣé nǹkan tó dáa ló ń ṣe fún yẹn. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe dàbí ti dà ẹ ṣe. àǹtí mi àǹtí mi. ẹ̀yin náà ẹ ṣeun ẹ̀yin náà ṣeun ẹ wò jàre mọ́mì. ń jàre. ẹ jẹ́ ń sọ kinní kan fún yín ẹ yá fọkàn ara yín balẹ̀ o ẹ má jẹ́ kó ọmọ kankan fún yín ní hypertension tí ó ti yẹ yín sìn ẹ fọkàn ara yín balẹ̀ o yàrá pé kì í ṣe kíkẹ́ nìkan lẹ bí áà kí á nìkan ná ẹ ìwọ́n ti yẹ kíkẹ́ ó bá wù ẹ́ kó o gbọ́ wọ́n sọ tiẹ̀ fún ẹni tí ó ti yẹ ń sìn kó yá farabalẹ̀ kó gbọ́ nǹkan tó ń sọ kó má lọ jọ àwọn àǹtí kan àwọn àǹtí wo àwọn àǹtí wo mo bá yín wí ó kúkú bàjẹ́ ọ̀rọ̀ sísọ láti ilẹ̀ mo fi ọlọ́run bá bẹ̀ẹ́ mo fi ọlọ́run orí tó pé wáyé kálẹ̀ ní pé wáyé olúkálukú ló mọ tó wà forí tòun ṣe mo fi ọlọ́run bá bẹ̀ẹ́ o àǹtí mi tẹ́ bá fẹ́ lura yín ẹ̀jọ́ torí ọlọ́run èyí tẹ́mi sọ yẹn jẹ́ kí n sọ̀rọ̀ tẹnu mi kíkà lòlù mi délẹ̀ o mi ò pè é pé kẹ wájà mi bá ẹ ṣe ẹ má bà mí dá sí ẹni tí mo fẹ́ kó dá sí ló ti dá sí. àmì ṣé wàá jẹ́ kí mi sọ tèmi mọ́mì mọ́mì ṣé ni pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yìí ṣé ni pé ẹ̀yin lẹ dálẹ̀ aládé fún mi náà ah mo ń fura pàtẹ kọ́ mi lórí fún wípé ọ̀rọ̀ wà ìfẹ́ bá everybody sọ̀rọ̀ ọkọ mi sọ fún mi pé ọ̀rọ̀ mi lè fẹ́ wá tẹ́ tébù tẹ́ fẹ́ wá sọ mi báyìí mo lè lẹ́ ti tẹ́ sáyẹ́ǹsì tó ní kálukú wá sọ tiẹ̀ sí mi lára mọ́mì ṣá ẹ̀ nìkan tó ń ṣẹlẹ̀ ń sìn àmọ́ kì í ṣẹ́jú anybody honestly bẹ́ẹ̀ ni kì í ṣẹ́jú anybody yín o tí ó bá kì í ṣe stupid idiot tó pè rẹ̀ lọ́kọ ìyàwó tó yẹ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe nílé ayé ètò ìtẹ̀lọ́rùn tí bá gbégbá á ní mi ò mọ̀ gbé tí bá báwo á ní mi ò mọ̀ gbé ok kò wá sí nǹkan tí mo lè ṣe ní ayé yìí tó lè satisfy ẹ anyway ṣẹlẹ mi i've had enough if i ṣe mo kọ́ tẹ sọ yìí mo ti gbọ́ mo kọ́ tẹ sọ mo ti gbọ́ i'm going to my house. ìjẹ́ ìjẹ́ pọ́kẹ́tì mo lọ mo lọ jókòó ẹ̀ síbẹ̀ ìlú wọn ni because nǹkan tẹ̀ bá mi sọ ọkọ̀. àpò tẹ̀ sọ̀rọ̀ oúnjẹ ọmọ ti tán one then two àwa náà ní láti ra nǹkan sílé like food stuff kò sí nǹkan kan lé. oúnjẹ ọmọ tán. ra ah, o ti tán. ṣé òṣè tán ni. òṣè tán ni. lé ní gbọ̀ngàn. lórí sọ láti bí ìjẹta. ẹ ò ṣe sọ fún mi láyé ìdàkọ́ ìdí oúnjẹ ọmọ ti tán òṣè wọn sọ pé dèmi jáde lọ sí bóyá ọmọ ti tán. ok mo pè sí bá sọ fún ìjẹta yẹn mo mọ sọ ni mo ṣe dúró dè ní ó ṣe fẹ́ wọ̀tí máa sọ́jà tán náà máa sọ lẹ́yìn o torí kò sọ́dọ̀ báyìí sìn kò yí dúró tí ó lọ́wọ́ mi rárá. kí ni ìtumọ̀ gbogbo yẹn ń sìn kí ni ìtumọ̀ gbogbo alágolo. bí mo ṣe wà kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi báyìí. ok kò sówó lọ́wọ́ yẹn ṣáà ọmọ ò ní jẹun ni àbí kí ló ń sọ kò sówó lọ́wọ́ yẹn kò sówó ṣe báwọn ṣe báwọn ṣe báyìí kò sówó lọ́wọ́ yẹn ṣáà ọmọ ò jẹun ni kò mí understand. àwọn ọmọ máa jẹun. mọ sùúrù kí ló mi ṣe kó jẹ nípa ni. kíkẹ́ mi ì fẹ́ yẹn mi ì fẹ́ yẹn rárá wọn bá lọmọ tí máa mú àwọn agbolo oúnjẹ agbolo agbolo yẹn mọ kọ́ máa ṣe bí kọ́ máa ṣe bí màálù nílé irọ́ o fún ní ilé ìjẹ́ kó mú dáadáa ṣe bá lóye ọ̀hún ṣe báyìí sí tí wọ́n sì gbìyànjú lẹ̀ báyìí ni ó yẹ kó bá búrọ̀ ẹ̀ wà bọ̀kẹ́ ẹ̀ ni wọ́n ti jẹ́ pa mẹ́rin ti jẹnu ilé mẹ́rin ti jẹnu ilé. bọ̀bọ̀ sùn má má bì mí nu o o ti rẹ̀ sí ní àná mi o ṣé mo pé bó ṣe o ti rẹ̀ sí ní àná mi sí down down. èsì ni máa lọ yẹn o kọ́ ìsì o kọ́ ìsì ti bá ìsì. o ṣe wọ́n mọ̀ sùn down down down down bí láìpẹ́ o máa kí fún ẹ o. mo máa yá o mo máa yá o mo máa yá mo máa yá báwo ni mo jọ. mo ní mo sọ fún mi lẹ́yà fún mi lẹ́yà gbogbo wo. mo sùn mo sùn ó ti mi mo sùn mo sùúrù mo lẹ́ bó ṣe lọ yẹn ó di padà nínú ilé mi. mọ̀nsúrù owó mi kọ́ ibo lẹ gbówó mi sí. ṣé mi ò mọ̀ ń pa owó yẹn mi ò mọ̀ ń pa owó yẹn dọ́wà mi lọ́fíìsì owó yẹn sí mi ò mọ̀ ń pa ẹ̀. ìrìn dọ́wà lọ́fíìsì ibẹ̀ mo ní kó sàgbégbó rọ sí báńkì. ẹ ṣe rí sà mo ti ṣàlàyé fún yín lẹ́yìn àná kí tó kúrò sáìtì yẹn ilẹ̀ ti ṣú bank ti close mo dẹ̀ bó yẹn padà sọ́fíìsì níbí báyìí mo gbó sínú dọ́wà mi ń bẹ̀ mo dé láàárọ̀ ẹni mi ìbówó mọ̀ ó fẹ́ jẹ́wọ́ ìwọ mọ̀ sùúrù nǹkan tí máa ṣe fún ẹ sórí tó o bá jẹ́wọ́ ibi tó máa bára ẹ ò ní láìkẹ́ ìwọ dúró. inú ọgbọ́n pa owó yọ ọ̀gá oh, dídì ò ní ẹ́. ilé ayé mi. mama kí ló dé. mama wàhálà ti ṣẹlẹ̀ o ọba yìí kọ ọ̀rọ̀ ẹ náà ló gbé mi wá sí ẹ màmá wàhálà ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ti wá sílé wọ́n ti wá arrest ọkọ mi o wọ́n sọ wípé ọ̀rọ̀ owó oṣù wọkọ níbi iṣẹ́ wọn póun náà dẹ wà involved báwọn ọlọ́pàá ṣe dé nìyẹn tó wá gbé wọ́n ti arrest ẹ sí. mo dáhùn ibo wọn bá mú lọ. police station ni. police station bo. Ìgídá police station. ọyà ọyà ìwò. ẹgbẹ́ kí lè máa mú kẹ̀yìn tẹ̀mú. wọ́n mú mi tí wọ́n mú. tèmi bá mi mọ̀ dáhùn. délé ọ̀dọ̀ ẹ mo béèrè lọ ìyàwó ẹ pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ owó kan ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ yín wọ́n láwọn dẹ̀ ti wá sí station pẹ̀lú mọ̀mọ́ wọ́n láwọn ọlọ́pàá ìjẹ́ káwọn wọlé so ìyẹn ni mo ṣe decide pé kéèyàn àtàbúrò ẹ pé kájọ débi. Ah, kọ́kọ́ tí mo mọ̀ ni pé mi mọ ọkàn pa ẹ̀ṣà owó tí ọ̀gá mi gbé fún mi lánàá ni pé kí n lọ gbé lọ sí bank kàròtì ṣetán níbi iṣẹ́ ilẹ̀ ti ṣú bank ti close dẹ̀ dá padà sínú dọ́wà ń bẹ̀ gbogbo àwọn làwọn àmbẹ̀ ńgbà tí mo dá padà gbọ́dọ̀ máa da àárọ̀ rẹ̀ àbò owó ń bẹ̀ mọ́ wọ́n bá lè mi mo gbé owó. ẹ kí wàá nínú yà máa ṣe sínsìn. omi tiẹ̀ mọ̀ mi ò mọ̀. kò dẹ̀ ṣú ọ̀pẹ kó o mọ kankan pa ẹ̀. ìbéèrè tó ń bí mi ẹ ó ń mú bí mi ṣáà ìjọjọ́ rẹ̀ ni ṣé ọ̀rẹ́ àná ni wá ní àkọ́rẹ́ jẹ. wá ní kó mo dẹ̀ ṣú mi ò bá nǹkan tó jọrú ẹ̀ lọ́wọ́ ẹ̀rí mọ́ ah! ok mo sọ ọmọ ọlọmọ ṣe wà á fọkà rẹ balẹ̀ ni o sọrí tó ṣẹlẹ̀ wà á fọkà rẹ wà á fi balẹ̀. ẹni bá fọkàn balẹ̀ ṣe máa tọrùn bọ́ lókè ní ilé iṣẹ́ yìí. àwa máa lọ sí a lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ báyìí kó wa lọ sọ́dọ̀ mọ́ sọ àwọn ọmọ bá ṣe máa yanjú ẹ̀ sọ ti gbọ́ wà á fẹ̀mí ara ẹ̀ balẹ̀ no problem àwọn ọmọ bá ṣe máa yanjú ẹ̀. kí ẹ wá jẹ báyìí. ọ̀rọ̀ oúnjẹ lẹ́jẹ̀rẹ̀ fún àwọn tiẹ̀ ẹ ṣe gan ẹ. àwọn padà wa màá tún wá wò ẹ mo mọ̀ pé everything a máa sọ̀rọ̀ ẹ so take care ọ̀la ẹ ṣe ok o. kò sí ọ̀rọ̀ tí a máa jálẹ̀ fún wa ọ̀gá o àti rẹ́ṣẹ̀ rí náà ní kankan náà a lè fún lóúnjẹ búrẹ́dì àtẹ̀wà ló máa padà jẹ tí ò jẹ. Fáyínká sọlúwà lánàá rẹ kẹrí sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad aláàyè wọn wá sẹlẹ. èmi ni mo ní kí mọ̀mọ́ kan ràn yín wá níjọ́ tí mọ̀mọ́ wá tán wá bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mọ̀súrù ọmọ wọn àti ìyàwó rẹ̀ kíkẹ́ mo ti ṣe ìsìtìhárà lé ìràwọ̀ ọ̀nà ló gbé wálé ayé ṣé kíkẹ́ ìyàwó rẹ̀ ìràwọ̀ omi ló gbé wá lélẹ̀ tó já sí pé tí arísìkí yí mọ̀súrù ẹ̀gbọ́n yín tó bá ti fẹ́ mọ̀ bùyàrì bùyàrì bùyàrì ìràwọ̀ kíkẹ́yìn ló ń pa torí ìràwọ̀ omi ló ń gbé wálé ayé wọn gbọ́dọ̀ wá la òkodoro ọ̀rọ̀ yìí kalẹ̀ fún mọ̀mọ́ nítorí pé abiyamọ níyàn tí n bá la òkodoro ọ̀rọ̀ ẹlẹ́ fún mọ̀mọ́ mọ̀mọ́ ọ̀lọ́rẹ̀ jábá kíkẹ́ ní tó sì lè fa wàhálà ọ̀rọ̀ yìí sì rè kò fariwo mo ti wá ṣe istiara lé lórí mo sì ti parí iṣẹ́ wọn ẹ gbọ́ ẹ ń bọ̀. tọ́lọ́mọ ni bí wọ́n rí bẹ́ẹ̀ o aláyẹn ti pọ̀ jù o. òun rèé mo ti parí iṣẹ́ lé lórí. ok sir. ẹ fi lé ẹ̀gbọ́n yín lọ́wọ́ sára yín mọ́. ara mi mọ́ lọ́jọ́ ah, mo ah. ti. Ah, ṣé tí mo sọ yé yín ẹgbà ẹ fi lé ẹ̀gbọ́n yín mọ̀ sùúrù lọ́wọ́ kẹrin mo ní kan fi sí abẹ́ pílò fún ìyàwó wọn kò gbọ́dọ̀ rí o ìyàwó wọn gbọ́dọ̀ rí o tó bá ti lè gbórí lé mọ́júmọ́ inṣàhàlá ọbẹ̀kúrà tó láì akẹ́wé kò ní lè fún láìsí jà láìsí ta láìsí jà láìsí ta a pé gbogbo àfààtò àìlèbá gbogbo nǹkan burúkú lé ayé ẹ̀gbọ́n yín ó ti dàfẹ́yìn sí kí wọ́n fi sọnù lẹ́yìn náà kẹwàá rà padà sí mọ̀súrù ẹ̀gbọ́n yín yẹn bí ó dáa kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ lọ́wọ́ jẹ́ bó ti ṣe jẹ́. ẹ jíṣẹ́ fún ẹ bẹ́ẹ̀ ọwọ́ alẹ́ wọ̀ èèwọ̀ ọbẹ̀ ní pòjù ògbọ́dọ̀ pa ọmọ yín la. bẹ́ẹ̀ mi kan ṣe ń lọ ọ̀kadà ni máa mú torí ó dọ̀ so that my friend. ẹ bá rí rí àníyàn ẹ ṣe ẹ bá ń kí màmú ẹ pẹ̀lẹ́ kẹni ẹ bá mi sọ fún ọ kẹni mo ní káàdì tán láwọn ọ̀rọ̀ àránṣẹ́ sórí ẹ̀rọ mi kẹni mọ̀ rí tiẹ̀ ẹ ṣeun. ojú ẹni màlá àrítọ́ ojú ẹni máa là á àwọn tó jí owó yẹn ṣé wọ́n ti tú ọ náà fojú ọ̀rọ̀ pius àti sunny àwọn lọ́wọ́ ń di ọ̀rọ̀ yẹn and mi ìdẹ́nu fẹ́ kó bínú sí mi púpọ̀ nítorí pé ọ̀rọ̀ owó yẹn kò lẹ́nu tó máa ṣe tí ò ní ká lára ó ká mi lára gan-an ìtara yẹn mo fi reaction tí mo take but I promise you I will compensate you adequately nǹkan tó jọ wọn gẹ́gẹ́ tó jọ máa kàn àwọn fúnra gan máa pé wọn ò ní ṣerú ẹ̀ láyé ẹ má bìí lóṣù. mẹ̀mí á wọ mẹ́. nínú àkọ́ wọ̀ jẹ́ ká jọ máa dédé ọ̀nà àjọ fún mi. nàìjíríà láti bẹ̀rẹ̀ eré pé everybody ló ń bá wa jó. àní nàìjíríà láti bẹ̀rẹ̀ eré amẹ́ríkà london wọ́n tẹ́wọ́ gbé. sọ́jà lọ ra nǹkan ìbá ṣáídá àlójú ẹni ìmàlárí tó ojú ẹni ìmàlárí yọnu. Mọ̀nsóró so bíbá ló jókòó sí tó ń ronú tí mò ń dúró rẹ̀ tó yẹ ká ti máa lọ síbi tá à ń lọ látàárọ̀. ẹ̀dá mi ń sìn nítorí ọlọ́run ok ṣé o fẹ́ fèrò olùṣèré léṣe ni kí ló le tó yìí ok fine nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o ò mọ́wọ́ o ò mẹsẹ̀ but aláṣìwá solution ni now i mean lasting solution kò ṣe kó máa ronú báyìí all the time. gbogbo ètò ìṣẹ̀lẹ̀ sí òdòrò ni ṣé òdòrò ni ẹ́ ah. ṣé wọn kí mo ti ń sọ bí ọjọ́ mẹ́gbẹ́ mẹ́ta kan èmi fẹ́ pé the best thing ni pé kó wáṣẹ́ mi fine mo mọ̀ pé kò sí ṣẹ́ńtà but no matter how low òun láti ṣe for now nǹkan tí mi fi nìyẹn kò kàn ṣe pé ká máa ronú kó máa ronú every time ká má mọ nǹkan tá a fẹ́ ṣe òun láti wáṣẹ mi ò seriously. ẹ máa wáṣẹ kí ló ṣe bẹ́ẹ̀ sí máa wáṣẹ ń sìn ẹ ó ga ọ lórí ọ̀rọ̀ yóò lúwọ̀ mọ́ lórí ọ̀rọ̀ lórí ọmọ tó lówó mọ̀ di lórí ẹnjí ẹ̀ lórí ìsìn máa máa lọ wáṣẹ́ mi káàkiri mo ti gbọ́. jọ́ torí ọlọ́mọ fèrè olùṣẹ́lẹ̀ ní ṣe ìjọ wọn everything máa wà okay ó yá ṣé káde máa lọ ọdọ ẹ̀gbọ́n mi tí mo sọ pé ká lọ rí báwo ló ṣe ń ṣe báyìí. wíkẹ́ndì lọ́dọ̀ kan mọ́ lọ́dọ̀ kan mọ́ ó sì mood. ó sì mood ó lọ mọ́ èmi ò ní jókòó ní jókòó kọ́sí bábà kò máa jẹ́ kó mọ̀ tí mo gbé báàgì mi kọ́sí bábà kò máa jẹ́ kó mọ̀. ìjà ni kí n dé bẹ́ẹ̀ tó máa lọ kọ́ra mọ́ wọn ah. lọ kọ́ra mọ́ wọn sọ pé kí ló ṣe lé fún kọ́ra. mọ̀nsúrù èmi kíkẹ́ mo ti bá ìrìnkèrindò ayé mi lọ èmi ò lè dúró de yóò dá yóò dá ti èyí o má ṣèyọnu láti wá mi o kí o má bá òṣìlẹ̀ ayé tiẹ̀ káàkiri bẹ́ẹ̀ ó dàbọ̀. kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kíkẹ́. kí o máa bá òṣèré ayé tiẹ̀ káàkiri bẹ́ẹ̀ ó dàbọ̀. òun gan mọ̀ wípé gbogbo bó ṣe máa ń ṣe gíragíragíra àbí tó máa ń fi wípé òun gbọ́n àbí tó máa ń fi wípé òun lè mú mọ́lẹ̀ ó regret life ẹ̀ tó bá rí bó ṣe ń ké bí bèbí ṣé ló ń sunkún ẹ̀ mú ní kí ló dé ṣé o fẹ́ para ẹ̀ ní ṣùgbọ́n wọ́n torí ìtì ẹ̀ wọ́n fi dá mi ni fi ara ẹ̀ lẹ́ o mo fi lẹ̀ ṣorí mo wá ìṣèwà notice wípé kò sí nǹkan tó dàbí freedom ọ̀rẹ́ mi ṣé lásìkò àti mo ti filẹ̀ báyìí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ọrùn mi wá náà mo lè yí sí ibà mo lè yí sóhun mi ò ní ẹ̀kọ́ tó kọ̀ máa chókè mi tó wà máa ní mi lára jọ torí Ọlámídé Ọlọ́run kò fi bẹ̀ máa pè mí o ṣọ́kọ̀ kan tó ṣe kí n pè mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn ṣọlẹ̀ bóyá ẹ̀dẹ̀sì kúrò bẹ́ẹ̀ sí so ní excuse mọ́ o. sori mo ṣẹ̀gbà pé àwọn ọkùnrin yẹn orí wọn báyìí ó turn upside down ni. ìwọ́n nírú ẹ̀ báyìí ọmọ tó dùn báyìí àti pé kò sí bí mo ṣe rí máṣùmátọ ṣùgbọ́n pé mi àti ẹ̀nà ọ̀nà máa ń wa èmi náà ò dé gba tiẹ̀. wọ́n wọ̀ rí ṣùgbọ́n mo ná àwọn pàtí kan ní ọwọ́ ń sìn Oh! mo fẹ́ try àwọn tó fẹ́ wá sí party yẹn ni àwọn who is who in the society mo fẹ́ wá wọ́n wá mú àwọn aṣọ ìkan seventy five ìkan forty five ìkan thirty five All depend. wọ́n tún wá pe kọ́lọ̀ kan sìn tẹ́pẹ́ wọ́n ṣẹ̀ kó dé my dear bó mi ò rán ọkọ iṣẹ́ o báwo kò forí lu bíríìjì. ọkọ ọ̀rọ̀ má sọ̀rọ̀ lórí ọgọ́rí títí kò lọ sórí bí àrùn tí kò lọ kírun bẹ́ẹ̀ wàhálà tiẹ̀ ni èmi ò rán gbayí ẹ a máa fa My my wife kí ló dé irọ́ náà dẹ̀ ni tó fẹ́ mú sábẹ́ náà máa ń gbọ́ ọ̀dà mi lọ́hùn irọ́ ni tó máa máa control tó máa ti gọ́ gọ́ gọ́ tó yẹ pé life ọ̀nà yẹn máa máa live ah ọ̀rẹ́ mi inú mi kò ọ̀tún bá ṣorí sí ọba gẹ̀ẹ́sì inú mi kò lè kọ́ sí. kílẹ̀ mi freedom kọ́lọ́hún ṣéyàn bí wọ́n ṣe fẹ́ wà á jayé ẹ̀ wà á jẹ wà á mu wà á rìnrìn ẹ̀ kò ní sí pé bẹ́ẹ̀ kò wọ́n disturb ẹ ṣéyàn understand wo gbọ́ fáṣí báwọn kò fẹ́ jẹ́ ní ti. ó máa jẹun Even but, but most especially that. Jókòó bàbá mi, ṣe dáadáa ní ilé ìgbé mi. Òkú lẹ́kọ̀ọ́, ṣé ṣe ń lọ? Dáadáa. Ṣé o sí? Ah, ah. Kò sí. Àmọ́ ó tún wà. Eh, lórí ọ̀rọ̀ kíkẹ́ náà tún ni mo tún bá wa. kí ló tún ṣe. ṣẹ̀rí mọ́mì kì í ṣe kó bóyá inú mi ń dùn bí mo ṣe ń wá fi ẹjọ́ kíkẹ́ sùn yìí àmọ́ kì í ṣe nǹkan tó wù mí pé tí n bá fẹ́ yàwó kí n wá tún ní mi ò ṣe pẹ̀lú ẹ̀ mo fẹ́ fẹ́ yàwó mi mi ò gbàdúrà ẹ̀ kíkẹ́ ò change gbogbo nǹkan tí mò ń sọ ń pa ló ṣe ń ṣe kò sí ọ̀rọ̀ tí mi ò tíì bá sọ. So ó ṣèṣe kankan náà ni kò ń fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu kò tiẹ̀ fẹ́ ní sùúrù fún mi á jáde lọ bó ṣe wù ú ẹ tí bá bá sọ máa bẹ̀rẹ̀ ariwo ni. ó dà bàbá mi torí ọlọ́run mo fi bẹ̀ ẹ́ torí ọlọ́run màá pè má bá sọ̀rọ̀ tèmi ni kò wò ṣàánú mi o kò mọ̀ pé mo bá kú ti fẹjọ́ ẹ̀sùn náà mo máa ń pè mo máa ń bá wí ọmọ náà ó kàn fẹ́ yọ ọmọ alé tí lápá ni mi ì tiẹ̀ ṣùgbọ́n màá pè máa tún bá sọ̀rọ̀ torí ọlọ́run tèmi ni kò wo bàbá mi o tèmi ni kò fi ìkúnlẹ̀ mi. torí ọlọ́run torí ọlọ́run mi ò ní wá ẹ̀ tèmi ni kò wo ṣé àwọn àwò mọ́ mi lára ọlọ́run àbá mi yí padà ogún mọ̀ pé mi náà dákẹ́ àbí àbí mo dákẹ́ mi dákẹ́ lórí ẹ̀ torí ọlọ́run mo fọlọ́run bẹ̀ máa bá sọ̀rọ̀. ṣe gbọ́n ma mọ́mì mi mọ̀ bóyá tẹ̀yìn bá pe láì náà bóyá ó máa gbé e tóbi ọjọ́ mẹ́rin tó ti kú òun lẹ́sìn mo dẹ̀ ń pe láyà láti gbà yẹn kò gbé. ọjọ́ mẹ́rin. bẹ́ẹ̀ ni ma. ni kíkẹ́ ti kú lọ́dọ̀ ẹ̀ ó kò kù wọn náà kí ló wá dé tó sọ fún mi nígbà tó dijọ́ kejì tó rí ẹ́. jókòó kí n fẹ́ owó oúnjẹ jókòó àwọn jókòó má ṣe ìyọnu nǹkan mo ní kí wọ́n sọ fún ènìyàn ẹ̀gbọ́n ṣe mo dúpẹ́ bàbá tó ṣe o ṣe o ṣe mo dúpẹ́ ó dà ó dà kò burú pè mí màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ màá pè màá pè o bàbá mi irú ayé wo ni mo wá wá yìí irú ayé wo ni láti jẹ ìrìn kéèyàn kò lábẹ́ ọkọ ẹ̀ láti jẹ ìrìn kíkẹ́ ṣó dáa ṣó dáa. ojú ẹni màá là á العاليا iṣẹ́ ló ṣe dáṣe owó ṣe dáná mo bẹ̀ẹ́ Elédùmarè kò fèrè síṣẹ́ tiwa. mo ẹ ní ìmàlà àárítọ́ ojú ẹ ní ìmàlà àárí Uh, ẹ̀gbọ́n mo ti fọ káyé tán. Ah, ok o ṣe gan fún alẹ́ máa lọ ní àárẹ̀. Ah, mo kọ sọ́wọ́n àwọn pé ẹ̀ wá ilé tẹ̀lé rẹ́ǹtì ládùúgbò yìí. rent <laughs> rent bíi ti báwo wọn kó ẹ fọ́nìṣà a ní ìta fẹ́ rà ta fẹ́ rà fúnra ra wa. Ah, òun náà rí pẹ́lẹ́ fẹ́ rẹ́ǹtì máa ní. mo wà fẹ́ rà ni. n dẹ̀ lẹ́gbọ̀n kan náà àwọn yẹn máa ń ṣe agent náà ṣe bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ ó lè tó fẹ́ tà fún yín. ẹ̀gbọ́n yẹn ṣe ẹ̀tàn ni àbí báwo. <laughs> Eh, àwọn máa ń ṣe agent ni máa ń talé filé rent bọ̀ wọ́n máa ń fọ kámi by love. but ilé táwọn wá ń ṣe ilé ránran ò lé gidi ni o. mo ti mo ti rí tọ́lọ̀ mi náà mọ orúkọ tẹ́ ń fẹ́. Eh, so tí bá ti lè bá a connect àárí anytime. Eh, kí lè yín o. àwọn um, àwọn bí wọn fi ń fọ kọ̀ǹbíbà àti omi yẹn àwọn ọṣẹ yẹn náà. ó mm. ṣe òwe kìí ṣe àwọn kòkòrò kékeré yẹn lọ́dún náà ń fi ilẹ̀ ń gbé. ọ̀nà ìlú pẹ̀lú. ẹ bá pẹ́ gbọ́dọ̀ báyìí àwọn ẹ̀fọn tó máa jẹ yín jíìnì yóò lè dá wọn dúró kọ̀ọ̀kan tó báyìí ah, ajáláwa. ẹyìn a lè máa lọ sí ìlànà síbẹ̀ náà. wait now ṣé a ṣe ń lọ síbi kan nísìnyí. ó ó bóyá tó bá dọ̀la. ọ̀la ẹ bí aago mélòó yà. ten o'clock. ten o'clock la àwọn sọ́dọ̀gbọ̀n náà òun náà wá bí á dóde. ẹ ṣe é kọ́ ṣe gbọ́. Ah, ẹ jẹ́ àlọ́. Bọ́sẹ̀ bọ́sẹ̀ What is not ẹni ah, it's too expensive. <laughs> Ah, madam, ṣùgbọ́n environment wa kò mú àtọ̀. ẹ máa ní láti dìkù ni. kódà ẹ má kí n parọ́ fún ẹrú lock wọn bá ti bá kẹtù dé wa. though the house is nice but wọ́n máa dìkù. lórí báwo ni ẹ á lọ sí fèsì á lọ sí ẹsùn. ok àwọn máa dá ti. ṣé kò sí. ẹ jọ bọ̀dá mi kan. ẹ̀gbọ́n sáré lọ gbé ọmọ ọṣẹ tó fẹ́ẹ́ fi fọ mọ́tò yẹn ṣé kò sí nǹkan kan ṣá. kò ṣe ọkàn ọkọ rẹ pé condition wọn èmi ó wà critical gan this time around. mọ́mí mọ̀dúrú mọ̀dúrú yéyéyé àwọn alákùdá wọ́n ti wọ́wọ́ lọ ọlọ́wọ́ àforíjì wọ́n ọlọ́wọ́ àdáhùn sáfẹ́fẹ́ rẹ̀ wọ́n ní màmá kú. sọ fún yín pé màá mi kùnà mo ní pé condition wọn wà critical. kí wàá sì tún mọ critical. kò sọ pé wọ́n kùnà ọ̀hún. Uh-huh. wọ́n kú wọ́n ní wọ́n kú mọ́. kí ló ṣe wọ́n kú sẹ́ẹ̀ mo ní wọ́n kàn wà critical. wọ́n kú ohun ọ̀hún lọ ọ̀hún lọ́gbọ̀nyìn ọ̀hún lọ́gbọ̀nyìn bó kàn ní tìmọ̀ ọ̀hún kọ́lọ́sọ̀ dúró náà kọ́sọ̀ pé wọ́n wà kọ́ ti kàrí pé wọ́n kú. yàrá ṣe. ní màmí kú. àbò kí wọ́n ti ṣe kó ṣe èyí. àbò àbò àbò kò ní yẹ kò ní yẹ. àyíkú fi torí ní sọ́ọ̀tì christ. tẹ́ ẹ̀ gbóyìnbó ẹ̀ mọ mílíọ̀nù ọ̀f kìtìkà. Eh. wọ́n jẹ́ ìrora yẹ́yẹ́yẹ́yẹ́ ìwọ máa lọ màá bá ẹni sí. ní ọ̀rọ̀ tíkà jọ máa lọ ní. kọlẹ̀ náà kọlẹ̀ náà kọlẹ̀ náà ó máa pọ̀ mọ́tò lọ. orí mi dàrú. Eh, èmi èmi ní. ẹ kí ló fẹ́ ṣe. kí ló ń bẹ̀ ṣe kí ló ń bá o. bá má ti wá rárá àmì ò mọ̀ èmi náà ní nǹkan tí mò ń ṣe ah, wo kíkẹ́ wọ́n bẹ́ẹ̀ sọ́nsìn wo ò fẹ́ gbọ́ tẹ́lẹ̀ èmi ti ní ní báyìí sọ̀rọ̀ mọ́ ó dàbí ipò tí ń gbọ́ràn díẹ̀díẹ̀ ń sìn ẹ́ ibi náà kan wà ọ wà ní òkú lọ wà náà tó bá lẹ́yìn tó ń sọ fún ẹ ìgboro pé bóyá wàhálà wà nílé ọkọ ilé ọkọ ò ṣe nǹkan kan má dáwọ́ lóhùn torí ilé ọkọ ilé ẹ̀kọ́ ni èèyàn ń lọ ọbẹ̀ lọ gbọ́n ni tí ó ti yẹ ẹ́ sìn ọmọ orí mọ́ mi tí ó gbọ́ nǹkan tójú ìyá wa rí ló fẹ́ máa sọ mo bẹ̀ lórúkọ ọlọ́run kó ṣe sùúrù o. àṣà àti ètò lọ́wọ́ lọ wọ́n ti ní tí ò bá rẹ̀ jà ẹnìkan kì í parí ẹ̀ ìgbà tó rẹ̀ já ń sìn ló mú jòkó ìwà yìí àbí bẹ́ẹ̀ kọ́ ló ń ṣe hmm, kíkẹ́ èmi ò wọn tó ń wá mi ì mọ ohun tó kù tó fẹ́ mú ní títì ọlọ́run ti ṣe bí jókòó ẹ̀ fún jókòó ara ẹ̀ jẹ́ ẹ́ jókòó ara ẹ̀ jẹ́ èmi ò bá jókòó ara mi jẹ́ ṣé máa ṣe gbogbo ohun tí mo ṣe yìí mi ì ní ṣòwò bí mo ṣe ṣòwò mi sójú kan yìí kí ló bá kà kí ló fẹ́ mú títì kò sí nǹkan kan kò fún ọjọ́ kejì àjàlùkù títì. ó oh, ṣíọ tó bá rẹ́ni tó ń sọ fún ẹ wípé nǹkan kan kù nígboro tóun lọ mú bẹ̀ ìyà ló lọ mú o ìyà òun ló mú. lọ́kọ rẹ̀ sílé ọkọ ẹ ọkọ ẹ fún ẹ wàhálà ọkọ ẹ ò rẹ kò bẹ ẹ dà kò ṣe kọ́kọ́ gbogbo tó fẹ́ ló ń ṣe fún ẹ. òun ni kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán jẹ́jẹ́ ìlú jókòó torí náà mo fọ̀rọ̀ bàbá mi ojú ò ní tiẹ̀ fọlọ́ bí wàá gbà mí náà ni àbí kí ni mo fẹ́ ṣe wàá gbà mí ìfẹ́ tó ní sí wa nílé ìrọ̀lẹ́ ìpá náà fẹ́ náà ṣe àbúrò bí ìwà ní wẹ́ẹ̀tì ló ṣe ń pọ́n mi lé wọ́n máa máa pọ́n ẹ lé wọ́n máa níyì ní lágbára náà ṣé bàbá mi. ṣé mo ti mọ̀ wọ́n lọ sọ èmi kàn wò bóyá nǹkan tí sí mo fẹ́ fi àyè mo fẹ́ fi sọ kó má bínú nǹkan kíkan yòówù tí mo ṣe fún ọ kó má bínú kó level to what you have gone. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fúnṣọ́ owó ti dé nìyẹn wọ owó tí ẹ wà bọ́dà àti pípẹ́ èèyàn gbà mí ẹ ṣe bó wa concern náà nìyẹn wọ́n wà tí kọ́kọ́ béèrè pé kí ni kan tó ṣẹlẹ̀ wáì tí mo fi pẹ́ o kàn bẹ̀rẹ̀ sí ní accuse mi ṣá tún lẹ́rù ìyàwó lé tún lẹ́rù ìyàwó lé kò tí ẹ fẹ́ mú bóyá mo bó ti nǹkan kan lọ́nà ẹ wọ́n máa ṣe báyìí náà kó dáa. ògbónú ló ń pè mí kí mi máa béèrè lọ́wọ́ ẹ nísìnyí tó wọlé kò sí fóònù lọ́wọ́ ẹ láti pè mí tí mo bá kí n ṣòkò ní kò pè mí pé ọkọ mi nǹkan báyìí báyìí báyìí ni mò ń ṣe lọ́wọ́ mo deserve kò pè mí. anyway má bínú ẹ̀gbọ́n mi kan ni wọ́n dé tí wọ́n ní bàbá lójú kankan ní family house má bínú ṣùgbọ́n ọjọ́ tó lọ kọjá kí n pẹ́ nìyẹn. báwo nǹkan tó wà lẹ́nu jẹ. bẹ́ẹ̀ ṣe ó dé wá òkè pẹ̀lú olú ẹ̀. má bínú la o má bínú jọ má bínú. fúnṣọ àti ẹ̀gbọ́n mi tí mo sọ fẹ́ pé wọ́n dé wọ́n bá wà lójú kọ̀ọ̀kan yìí wọ́n lè padà sílé gbogbo ilé ti ṣú so wọn wá sọ pé kàn kó wá tẹ̀lé mi bọ̀ nílé pé kí wọ́n wá kàn sùn lọ́la so yẹn ni mo ní kí n sọ fún ọmọ kan pé màá kàn gbàlejò wọlé wá bá ìṣòro yẹn rí dá so jọ ọmọ ìdí àjọ máa bínú jẹ kàn kàn pass night bí bá ilé mi please. bọ́lá ti ṣe ọtí. family house wà ní. Ah, ah. so gbogbo bedroom tó wà nù family house yìí ti tán láti fún ọ láti sùn kò sí kò sí eré pọ̀ náà gbogbo èèyàn tuntun káàkiri sí mi wọ́n ti sùn ọ̀dẹ̀ ráyè ní sí tún láti fún wọn sí. ṣé n sọ̀rọ̀ báyà gbàlagbà tó sì ti mú báyìí. dúró ná ọkùnrin lẹ́gbọ́n ẹ̀ tó ń sọ àbọ̀bẹ̀rẹ̀. ọkùnrin ni wọ́n. ọkùnrin lẹ́gbọ́n ẹ̀ tó ń sọ tí ò bá tiẹ̀ wá nílà káyè tó pọn kọ ẹ lé so ẹ̀gbọ́n ẹ̀ yẹn náà àwọn náà níyàwó débi kí wọ́n lè jókòó kan rorí láti sọ pé ọmọkùnrin kò ṣàṣepọ̀ ló dára ẹ̀gbẹ́ sínú ilé sọ fún mi so ń gbé wọn bọ̀ ní two eleven láti wá sùn bí. ẹ gbọ́ ìwé gbogbo máa ń sọ̀tà àwọn fámìlì mi. tó pọ̀ jẹ́nu mi lọ ni. àwọn pọ̀ jẹ́nu ẹ lọ please. ó pọ̀ jẹ́nu mi lọ ló ń gbé ọkùnrin wá bá mi nínú ilé òun sọ fún mi gbẹ́gbẹ́ yẹn. Ah. tó lọ́ fi ṣé báwo ló ṣe máa ń ṣe bẹ́ẹ̀ nítorí òpè ń gbà mí gan pápá náà báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà kí ni gbogbo kí ni gbogbo nonsense tó ń sọ yẹn mo sọ pé ẹ̀gbọ́n mi fọwọ́ sùn ní ṣé ti bá nílé nílùú yìí ẹ̀gbọ́n mi lè wá sùn mẹ́ tó bá wà ní what's the meaning of all this I don't like it tó bá ti mọ̀ wípé òkèké gbọ́mi sunulé òun ló máa sọ oníbẹ̀rẹ̀ sí máa bá sí sọ̀t wo fámìlì wà lára àti ilé náà dàgbọ́ pàápàá wọ́n lè wọ́n ti pọ̀ jù tó bá wà kókó bá sunulé kó má sunulé náà ni a máa lọ sọ̀t wọn out please. ẹ̀gbọ́n lórí burúkú yìí ló fẹ́ẹ́ lọ. ẹ̀gún méjìlá ló lọ lù ú sí yẹn. dáàdì dáàdì mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ìwọ máa lọlé so àárẹ̀ra eh? lẹ́tà máa mọ bí ṣe máa bẹ̀. kí máa lọ́lé láago mélòó kí máa lọ́lé ta ló ń gbé bí kí ló kí ló fẹ́ dúró ṣe yín kí ló fẹ́ ṣe ń bí báyìí. ara ọ̀rọ̀ tí mo máa ń sọ nìyẹn ara ọ̀rọ̀ tí mo máa ń sọ nìyẹn wàá máa bèrè kí ló máa bí ṣé mi ti mú ní kó máa lọ ṣé mi mọ̀ nǹkan tí mò ń ṣe ni ó yá jàre ó yá jàre. Ah. ẹ o ẹ dákun ta lẹ́yìn ṣé ikọ̀ ni bọ̀dá ẹ̀ tó ní ẹ lọ sí ṣe family meeting ẹ wá ríbi tẹ́ máa sùn èmi èmi ẹ̀gbọ́n ẹ̀ ẹ má bínú o bọ̀dá mi ò mọ̀ yín rí o. ọkọ ẹ̀ ni mí èmi ló bí ọmọ ẹ̀ fún. ẹ dákun ọkọ lẹ́yìn náà tó jẹ́ sọ́kọ lẹ́yìn mi kíkẹ́. ẹ̀mi ò gbẹ́mí àbẹ̀wò ẹ̀mí ò èmi ò mọ omi mo ti ń gbé kó máa lọ màá wá bẹ́ńlé gbogbo ìtẹ́sọ̀ yìí mi ò mọ̀. bọ̀dá ẹ má bínú ṣe bọ̀ ẹ má bínú. mo máa rí ẹ ṣùgbọ́n máa rí ẹ máa rí ẹ wo gbogbo nọ́ọ̀sẹ̀ tó ń sọ fún ẹ yẹn èmi ò mọ ọkọ pa ẹ o gbogbo nọ́ọ̀sẹ̀ gbogbo rubbish tẹ́lẹ̀ yẹn sọ fún mi ò mọ ọkọ pa ẹ mi ò mọ ọkọ pa ẹ jọ kúrò kí ló dé kí ni. o fẹ́ wọ bí. àwọn kẹ́mi bá fọ ọmọ ẹ o tẹ̀lé. wo wo wo, wo, fúnṣọ mi fún ọ̀la lálẹ́ yìí o. a ní kó o tẹ̀lé wa. ó ní mi ò understand nǹkan tó ń sọ simple eh. mi ò sọ jọjọjọ. títa ní sọ. ẹni tó bá sọ̀rọ̀ ṣe bọ́ ń kú ẹ̀ tẹ́jọ fẹ́ ṣe family meeting. wẹ́wẹ́ gbogbo yẹn nǹkan tá a lè sọ ni kì í ṣọ̀rọ̀ sí lẹ́sìn tí wọ́n sùn. yéè yéè ti ta ni wọ́n ti ta ni ooo. Ah! fúnṣọ́ ò tiẹ̀ wá já kankan báyìí mọ́. ìyàwó mi ló mú mi lọ. bẹ́ẹ̀ ni wọ́n lè lásán lásán yìí. ó ní ìyàwó ẹ̀ ló ṣe kinní kan ló tẹ̀lé wá síbí láago méjìlá ó wá gbọ́wọ́ ẹ̀ ni dúdú ara àwọn olè dáhùn sọ̀rọ̀ o. ẹ Ibrahim ọlọ́dẹ tiẹ̀ dúró ná ó rí pé ó pupa ó lè pupa sí ló wà ṣòro lè tó dúdú rí wo kákì díẹ̀ kákì àwọn olè ni. ẹ wo ara mi mi o kò sí ọ̀kan lára mi. olè lélẹ́yìí ojú ẹ̀ kókó orí ẹ̀ bí orí fẹ́rẹ́. Ibrahim ọlọ́dẹ gbókúta wa kó gbélé lórí kó mọ kúrú kó mọ ga. Ah, mo rí ẹbí orí bẹ̀rẹ̀ o lè lè lè máa. ó ṣe wọ́n náà lójú kó dalè rí. bá a ok ok ok nílẹ̀ ilẹ̀ ok mi ò so le ilẹ̀ ok ok ilẹ̀ ok ok ilẹ̀ lókè ilẹ̀ ṣèkì níjà wà kókì níbọ̀ ẹ wo olè lásán wá sí wo. tọ́wọ́ tó yà wọ́n wá dúpẹ́ kẹ́. ìyàwó mi ni. Wow. Um, ah. Ìgbọ̀n ilé yìí bá gan. Délé. Bàbá. Ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ṣorí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ kò ń ṣe nǹkan tí lè máa bá ẹ sọ lójú àwọn ọ̀rẹ́ right o ṣàmọ̀ pé mi mo gbalẹ̀ àbí ṣé gbogbo nǹkan tó wà nínú ilé yìí i mean tó wà nínú sitting room mi mo fẹ́ kó jọ kó bá mi wá báyà fún ní kíákíá èmi ni chair ni o dining ni o the tv set ni o um, i mean gbogbo àwọn ọmọ tó wòye náà ó ti ẹ̀ yìí every guarantee tó wà níbí mo fẹ́ kó bá mi wá báyà fún ni kíákíá. bàbá ẹ fẹ́ ta ògbà àwọn property yìí. yá mo fẹ́ ta. ac tv set home theatre dání ẹ̀ ń kọ́. àti tv àti àwọn bàtà yín. Ah, délé délé eh. má béèrè question mọ́ a ní gbogbo nǹkan tó wà nínú sitting room tó wà yìí every garden thing tó wà ń bẹ̀. ṣé kò sí. no not at all mo fẹ́ travel ni. Eh, ṣé ẹni padà dé sí ìbámu. Ah, ṣé o ti máa ma padà dé mo ní dé sí bíi And this mọ́ my ń kọ́ ó sáré bọ́ sọ́tà ń sàn tiẹ̀ travel none. Okay, you don't travel yeah. so he see everything lẹ́fẹ̀ẹ́ Daily, everything. ọ bàbá she go ṣe pé fẹ́ bọ́ for fún wa nìṣá. délé. kọ́mọ <laughs> ẹ̀kọ́ ìfọwọ́ gbá yìí o. èmi náà ti wà ń tá màkì ti pẹ́ so gbogbo go ti kọjá ẹ̀. so we ẹ̀ fẹ́ honestly. bàbá bọ́ ẹ máa fún one week can n fi arrange mo ṣiṣẹ́ lórí ẹ délé délé sórí èwì kìyẹn ó dàgbà tó fa abẹ́rẹ́ gún mi ni ah ó ti dilé mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ má jẹ́ kó tó èwì between now and tomorrow kí ló dé tó pe àwọn ọ̀rẹ́ ẹ mọ́là ẹ bí mọ́là ẹ. mo ní pàdé kan àwòlù ìsàbò ìyẹn pé ọ̀bọ yẹn. ẹ̀lú àwòlù ah bàbá délé ló sọ̀rọ̀ mo láwọn ọjà kan lẹ́ni o. ẹ ó dẹ̀ ṣú ọkàn. ọ̀rẹ́ mi èmi ló tàn yẹn èmi kẹ̀ ní ẹ̀ máa tàn mí jẹ tẹ̀rẹ̀. ṣé o kí láti bí ijọ́ mẹ́ta àti wà wo tí ó lè wọ ẹranko onígbè ló gbọ́n jù òun ni ó ṣe máa kókọ́ ọ̀ torí pé ó ní fura ni ó fura o nǹkan ṣẹlẹ̀ ìwọ ti mọ̀ lánàá kan ni mo mọ̀ lé fún iṣẹ́ wọn mọ̀ ẹ́ mọ̀ bó ṣe tó mọ̀ bó ṣe mọ̀ bẹ́ẹ̀ lé ní ṣé wọ ẹ̀ mo rí i pé aṣọ òun ló kù tó bá ṣe rẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. lẹ́lẹ́kẹ̀ lẹ́lẹ́kẹ̀ báwo ni wọ́n ṣe mọ ogun kan tó ń ṣẹlẹ̀ sí mi kí ló ṣe mọ̀ wípé owó ò fi lọ́wọ́ mi bíi ti tẹ́lẹ̀. ìfura ló gbangba bí ọdún mélòó sẹ́yìn mo dé lẹ́nu mo àwọn ọmọdé màmí lẹ́nu ọjọ́ díẹ̀ tí mo ń wọlé mo rí báwọn kan ti jẹ́ jì mẹ́rin àwọn ọmọ wọn ti kúrò nílé tí kò dé replace padà kí ló dé kí ló jẹ́ lé. anyway ṣé kí n má tán láti bí ìgbà díẹ̀ sẹ́yìn in fact capital mi gan-an sí mọ́ kò sérè kò sójú owó in fact àti jẹ́ngbà mi àti pọ́sítà ó máa nira tó bá yẹ lẹ́yìn dàmsákì aṣọ wíwọ tí mo wọ síta làwọn ẹ̀ka yẹyẹyẹ. ó sọ tán fún mi sórí gbígbọ́n òbú rẹ̀ máa bẹ ewé torí ogun ayé ni o sórí ikán gbọ́n òun bó rẹ̀ mọ́ ní òkìtì ogun torí ogun ayé ni o tún yọ níbo ló farapamọ́ sí i àbí farapamọ́ yàtọ̀ sí inú ilé mi kí n wọlé kí n jáde kò síbi tí mò ń farapamọ́ sí kò yé mi ní ìmọ̀ nǹkan tó ń sọ. fúnṣọ má jẹ́ ká sọ ọkùnrin bẹ́ẹ̀ kí ni ìkan tí ọkùnrin ní pé ara gbé láyé ara gbé láyé o tó bá ní nǹkan bíi twelve wo ṣé kí ni. Ah! bàbá kò ní forúkọ inú òkè ọ̀run. lékè alàgbà olóòrè ẹni arákùnrin dáadáa ogun tó ń jẹ arákùnrin ó ní agbára púpọ̀ alàgbà ẹ dákun ẹ bá mi sọ̀rọ̀ èmi ní fún ṣọ́ọ̀bù ẹ jọ ẹ ṣàlàyé fún mi màá gbọ́. akin á lè ṣàlàyé fún ẹ ju bẹ́ẹ̀ ni ó sì sọ fún yín lọ. èmi náà gbọ́. akin àbòbọ̀ ìyàwó tó wà nínú ilé arákùnrin tó pè ní ìyàwó béèyàn fodidi ilé tó fi kó owó sí tóbìnrin bá wọnú ilé náà yóò rí imí ẹran yóò rò pówó ni bí ìgbà tó bá ní ẹdìyẹ fẹsẹ̀ yẹun gbogbo pátápátá dànù ni. ẹ wo fún sọ àbí má sì mí gbọ́ o mi ò sọ pé àjẹ́ níyàwó rẹ bẹ́ẹ̀ ni kì í ṣe èmi rè. alàgbà hmm? èmi ti mú wá bí olùkó tó bá débi àárò òótọ́ kí la fẹ́ ṣe sí i ẹ wo ẹ má jẹ́ ntẹ̀yìn méjèèjì bó bá jáde nù ilé ẹ̀ tó tún bọ́ sínú ilé ẹ̀ lómi tó tún fi gbogbo ilé tó fi ṣòwò bákan lọ́mọbìnrin ó sì rí kò sí yàtọ̀. ẹ ṣe àlàáfíà ni fún yín. ẹ ṣe bàbá àdúrà ni o díẹ̀ tó fọlọ́gbọ́n. ẹ ṣe mọ̀ lọ́gbà. má sì ọ̀rọ̀ mi gbọ́ o mi ò gbé àjẹ́ ìyàwó rẹ o lékè. díẹ̀ tó fọlọ́gbọ́n ó ti gbọ́. mi tiẹ̀ wá kọ̀ọ̀kọ̀ wọlé mi tiẹ̀ gbọ́ pẹ́rẹ́ nìkan fún èèyàn kọ̀ wọlé báwo ṣe wà báwo níbi tí o lọ ṣọwọ́ kẹ. àdàkùn tilẹ̀ ah! mo fẹ́ dákùn tilẹ̀ ni má bàa yé mi jẹ́ sórí ibi tó bá life mi dé o ti tó mo ti gbọ́n ojú mi ti là o kíkẹ́ ojú mi ti là o. mi understand ẹ. ṣíṣ ẹni tó bá rí tí ẹnu ẹni tó bebebebebebe wọn ò ní mọ̀ pé wọn ò ju ẹlẹ́nu láti kékeré ni. bàbá yìí mi jẹ́ sórí ibi òṣè báyìí ni o ti tó o ti tó mi ò tètè mọ̀ ní ká ní mo tètè mọ̀ gbogbo ìgbà tó bá ń sùn lẹ́gbẹ̀ẹ́ mi tí wàá máa hàn ọ́n láì sọ́ra òjò báyìí lọ́lọ́ sáyẹ̀ yẹ. èmi èmi. ọjọ́ ìyá rẹ̀ ẹ̀ tó ń bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bí ọlẹ́kẹ̀ ọ́ bí ọlẹ́kẹ̀ kí ni mo gbélé sí i mo máa bá ìbára àti mi ò kí ló mi bàá ìbára. mo ti sọ mo ti sọ mo wá kí ni. kí ló ń ṣọmọkùnrin yàrá ṣé o ti yà wòlé. ẹ gbà. wá nílé nítorí ọlọ́run. ẹ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe tí òrí ohun tó ń wò lọ́wọ́ mi lúbúlúbú ojú ọlọ àṣà ni yóò jẹ́ ewé tí yóò jẹ́ àgbo rẹ̀ ló kù kan wá wò sórí kinní tó ń wò lọ́wọ́ mi tó o bá ṣẹlẹ́ka ń tìka tán tọmọ òun sùn tó nara sọmọ pé oorun ní gba tọwọ́ ọmọdé òun náà ní sì ń gba tọwọ́ àgbà nígbà tó bá sùn tó nara tán ọ wàá mú kinní ọ fi wọ ọ lára kí n fi wọ lára gbogbo ara pátápátá má dàbí kan sí o hmm. tó o bá wá fi wọ ọ lára tán gbogbo àsìkí tí ń bẹ lára rẹ̀ pátápátá tí Akínọlá ni gbogbo àlùbáríkà bí ti wù kó kéré bí ti wù kó tóbi mọ́ pátápátá tiẹ̀ ni wá wò wá ṣá bí mo ṣe ní ọ̀sá o torí àwọn bàbá mi ní owó olówó léegun ná aṣọ aláṣọ lọ̀gá dàbora tọ̀tún tòsì báyìí òun lẹyẹ ilé fi kórè wálé wá wò àti gi àtọ̀pẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ń parapọ̀ ṣàánú àfòmọ́ àánú ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ tiẹ̀ lénìí ọ̀yá gbà inú sí ọ ọ̀sẹ̀ wa ń ṣe bí ọmọdé ọwọ́ àlàáfíà rẹ ni ó fi gbà àyà mi já. <laughs> ọ̀rì bọ́ wá wá sá bí mo ṣe ní ọ̀sà tó jẹ́ tán kìnní kékeré kan wà tí wọ́n fi tó kékeré bíntín báyìí ni tó bá ti tẹ̀ ọ́ lọ́wọ́ yàtọ̀ sí pé <laughs> ọ tún máa gbárí èèyàn iṣẹ́ tí yóò bọ̀ wọ́n pè ọ́ sí <laughs> ó sì jẹ́ nù. tí jimá bá ti dé ẹni mo béèrè ẹ. jimá yóò fi jimá lẹ. ọ̀kìnní tibí tí mo náà lò fún sọlá tó jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ bí ebi bí ebi ni wọ́n ti má gbàgbé àáfún. <laughs> ó ti tó gbàwó táàrẹ̀ yìí ti bẹ̀rẹ̀. kò ju bí ijọ́ mẹ́rin náà lọ torí ẹ̀ mo ṣe tètè ń sáré gbé bò bàbá. ọ̀dà kò burú ọ̀rọ̀ tó ṣókùnkùn lójú ẹ̀dá kedere ni lójú àwọn alálẹ̀ ibi tọ́ka sí àwọn tó la yóò fi hàn wá. agbada ayé ìbá o aṣẹ̀dá ayé ìbá ìbẹ́ ni ọkọ́ dá ní tó dá ìbẹ́ ni ọkọ́ tẹ̀ kí n tó tẹ̀ o ìbá o àwòfín báyìí ń ti kàró. òkú ẹni ọ̀rọ̀ ẹnu ló ṣàkóbá fúnni àkókò ẹnu. ìyá àìnísinmi ọmọ yìí tí tó fi débi àárẹ̀ yìí ọ̀ṣẹ̀yìn rẹ̀. bẹ́ẹ̀ ni ìwọ ló fà á. Ah, ẹ jọ̀ọ́ bàbá ẹ gbé ifá yín jọ̀mọ́lẹ̀ ẹ wò mí fínífíní báyìí mi ì ṣàjẹ́ mi ò lóṣó mi ò dẹ̀ ṣèkà ah mi ì bá tọmọ ọlọ́mọ jẹ́ rí mi ì dẹ̀ ní kí tọmọ ọlọ́mọ má jà ìdáná owó mo fi wá ń ṣọmọ mi èmi mo bí ọmọ bíbí inú mi ni. arábìnrin àjẹ́ nìkan kọ́ ní bá tèèyàn jẹ́ o bẹ́ẹ̀ sì ni kì í ṣojú nìkan ọ̀rọ̀ ẹnu máa ń ṣàkóbá fún ni. lọ́nà wo. torí ìdààmú ọjọ́ kan àìnísinmi ọjọ́ kan ló mú ọ ṣépè jọtọ okúnlẹ̀ tó bí ọmọ yìí. àìnífaradà tó o bá ti rí ìnira díẹ̀ báyìí lọ́jọ́ ọ̀kúnlẹ̀ èpè lọ máa ń ṣe bí àwọn ọmọ yìí ó ọmọ tí ọjẹ nísìmí yìí ọmọ tí ọjẹ lálàáfíà yóò náà ní lálàáfíà ó èpè ní. èmi kò sọ̀rọ̀ ní èmi kò. èpè ah, eh, ní ẹni ń dà àwọn ọmọ yìí láàmú yìí. mo dáràn. àwọn tó o bí tó o ṣépè ìdààmú òde bá wọn wo bí ọ̀rọ̀ já sí. eléyìí ọ̀jẹ̀kọ̀ fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ máa ń torí ìdààmú ọjọ́ kan lọ́jọ́ òkúnlẹ̀ tẹ́ ẹ̀ máa ń ṣépè. ẹ ẹ jọ bàbá mo fún lọ́n pé ẹ jọ kí ni ọ̀nà àbáyọ ni ẹ gbà mí ojú ní tì á wẹ àárẹ̀ ara rẹ̀ kúrò ni á gbìyànjú yóò rí wòsàn yóò rí wòsàn ọgbọ́n á wẹ kúrò. ọkọ mi wọ́n yọjú wọ̀ ń bẹ́ẹ̀ pé kí wọ́n á wọ̀ òun kí òun lọ́wọ́ òkú àdúrà o ọlọ́run gbàdúrà wa àní rí dáhùn ní bàbá mi. ọ̀tọ̀ ìkọjá àfaradà. ìyá Dayọ̀ wọ́n pè mí wọ́n lọ́kọ̀ sí lẹ́kùn lé. ọ̀tán èmi ẹ̀ sunlé àná. a ní ẹ ṣe ó rìn ẹ bákọ̀bákọ̀. ìbá ọ̀wá iye kan káwọn fi tọ́jú ẹ. Mansuru Mansuru ẹ mélòó mo pè ọ́ ọ̀dà náà jóná kọlọ́mbà máa má jọ okùn ọ̀ràn lọ́rùn èèyàn kéèyàn tó wá fúnra rẹ̀ kó pojúbò rẹ̀ kó kọnu ara ẹ̀ sí kí ló dé ọ̀ràn ti kú òun ilé mi èmi ọ̀fọ́ràn mọ́ àdúrà rẹ tó kò sí tó ń gbà yìí ọlọ́run ó jẹ́ kágúnlé ayọ̀ ibi àfẹ́ ọjà sí ní ọjà sí ti dáadáa ó ti lọ ó ti lọ ń ti ẹnu kò sí ń tọ́kàn mi mọ́. kọ́ni kí n tó ń létí náà ni. ẹ mọ́ fọ̀ràn tó ń létí kí ló jẹ. tó bá ti wà náà. jẹ́nbọ̀ ọ̀bù ráìsì àtẹ̀wọ́ fipá mi. iṣẹ́ ló ṣe dáṣe owó ṣe dáná. ta ló gbé ilé ìlú aṣọ fún mi dáàdì <laughs> dáàdì ẹ̀yẹ gan pàápàá ó máa ṣe dúró rẹ̀ lọ́ngbà mi anyway ìwọ náà fúnra rẹ̀ o kì í kọ́ mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé o miss mi àbí àbẹ́ ló ń kọ ẹ sí mi. èmi ni mò ń kọ sí i kí ló ṣe ń bí. irú béèrè wo nìyẹn kí ni mò ń ṣe ń bí báyìí. nǹkan tí mo bí ẹni kò dá mi lóhùn kí ló ṣe ń lulẹ̀ mi. ok mo wá wọ ọmọ mi. ìwọ náà ọmọ ẹ wo mọ̀ sórí fi gbogbo yẹn lẹ̀ fi we don't start fi gbogbo yẹn lẹ̀. èwo nú àwọn ọmọ tó fi ibi ni mò ń bí ẹsẹ̀. mo wá ọmọ mi of course so dẹ̀ sọ pé òun náà àwọn ọmọ mi mélòó ni mo bí fún ẹ. ọ̀hún oh, o rántí kò fọmọ sí ìbàbí. wo mọ̀ sórí gbàgbé gbogbo yẹn náà tí omi ṣe ń wọ ẹ̀yìn mo di ojú mi kí n tó là. mi ì rí nǹkan kan kíkẹ́ mi ò rí nǹkan kan. a ní o ti ẹ̀ jókòó o ti ẹ̀ mú o ti ẹ̀. mi ò rí nǹkan kan tí o bá fẹ́ kí n yẹ̀yẹ́. ok ok ok ok ok ok nǹkan tí mo gbọ́ wá fún in the first place mo gbọ́ pé dàdàbà ṣe best day mo lè ní kí wọ́n bẹ̀rẹ̀ pé báwo la arrangement àwọn kan báwo báwo la ṣe máa ṣe báwo la ṣe máa go about it. àwọn ọlọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn olùsọ wọ́n ló fẹ́ ṣe birthday o kò sẹ́ni tèmi mi o sọ pé kó plan kankan mo dẹ̀ ní pé kí n wà part of it káàdì mo bá ṣe bá ṣe. Ah, ah. you are not part of this one special èmi ń fẹ́ ṣe fara mi tó bá wù wá ṣe birthday fún wàá mú láyé ara wàá mú lọ ọ̀rọ̀ fún mi kó papọ̀ mọ́ra wọn. kò fọ́ ni mi ò ní sí major birthday ọmọ mi kí ló mi bàjẹ́ ah mo sùúrù pa mo sùúrù ah, mo sùúrù mo sùúrù mọ̀sùn bàbá yà pàṣọ. nìṣó dọ́gba bí ọ ọ tí kẹ̀ yìí bọ̀ bọ́ọ̀ ti bá. nìṣó lè lò ẹyí mi kí ni mi ni bẹ́ẹ̀ lè lè lè dọ́gba bàbá rẹ̀ o kí mi kẹ́ra mọ̀sùn. kí ló wà mí kí ló wà mí má fi lọ sókè spirit idiot ìwé ìbéèrè ìyá ẹ̀ ìwọ ọ̀tá ṣe ẹ̀kọ́. no torí pé wọ́n jẹ́ mọ́mí dayọ̀ tó rẹ̀ ni mo ṣe ẹ̀kọ́. mo ṣe ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni sá. ìjọba tó ṣe ẹ̀kọ́ lé mi fún tó wọnú lé yìí iṣẹ́ tóbi ti gbọ́. ẹ má bínú sá. bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yàrá bẹ̀lẹ̀ gà. ojú ti ọ̀gá mi in fact tó máa sọ wípé yàn orí ẹ̀ òde highest order mo rí ojú gbà mí tí ah tó bá mú àbúrò tó ta bá mi ní ọjọ́ mẹ́ta yìí mo ní bílíìfì tó jẹ́ mọ̀ wípé dájídájú mo ṣe birthday fún Dayọ̀ last weekend number one baby, fine mo she tún láwọn kò ṣe bébí iṣẹ́ ni mo any time. mo lè lọ anytime ojú ọmọ to get wípé How much I can wọ́n má jẹ́ kí n wọlé mo tún sọ fún lórí burúkú tó pèsè lọ́nà wípé mother ọmọ mi bèbè I ìyá got tó ń ṣe bẹ́ẹ̀ díẹ̀ ni àwọn oníkan tó So àwọn instructor yẹn pé mi gbọ́dọ̀ wọlé sọkọ lọ́hùn by the way ó máa ń sunkún gidi máa ní látọjọ́ náà báyìí ó dàbí ká jẹ parẹ́ ó dàbí ó jẹ ìlànà gbogbo ètò ti sùn. ṣé ibi tí wọ́n rí ìwọ ló ń ṣe yóò bí ọkà báyìí ṣóore mo máa ń sọ kíni kò fún ìwọ ló kì í gbọ́ ọmọ elépo ní ẹ̀ wàá mú ìwọ ẹ̀ wàá tún fọ̀ so tún fẹ́ wá fún ẹ náà necessary stress nsìn ọmọ tó bá dàgbà tó bá dojú bọ́ á béèrè màmí ó wọ̀ lẹ́rù ni jẹ́ kó lè ní freedom títí ọmọ ẹlẹ́rù ni tó bá yá ọmọ abẹ́rẹ́ nítorí jẹ́ kí ìdí wà lọ́wọ́ pẹ̀ sí mo fẹ́ nà jẹ́ kó nà ọ́ tó bá ti tó yé bá wálẹ̀ you understand ojú òun kan wá wà òkú yes ọmọ wa pé kò fẹ́ màmá òun mo sọ ṣọlẹ́ ìtọ́hún lọ pé òun ṣe fún yẹn kékeré ni ìwọ fúnra máa ṣètò ju bẹ́ẹ̀ yẹn lọ fún un kò lè ní tí ó ní ẹ̀rọ kúrò àlòyé tó ń sọ fún un ó ní àti kó o understand minutes ọmọ kò kò move on. ó lé tó gbólé fún yẹn. ọkùnrin náà ló wá ń gbọ́ ló wá ń gbọ́ jù. yóò bó síta dáadé. kò sí ọkọ̀ òkú balẹ̀ ọlọ́run ní fẹ́ kárí bó ṣe dà ó. Ọmọ Adáyọ̀, ìwà àbújọ mẹ́ta kìí. wá béèrè favour yín ni ẹjọ́ tó lè lọ ṣe inú ẹ̀ wò ṣé bẹ́ẹ̀ bọ́ ń ṣe ń ṣe ṣòdà ṣòdà bó ṣe ń ṣe wọ́n ní tábà tí ẹ̀ ń jà bí ká kọ́ ṣé ó wá yẹ kó máa ṣe to the extent wípé ó máa ní kí wọ́n lé mi jáde lọ́jọ́ birthday ọmọ mi ṣé wọn ò kí nìyẹn ti <tsk> ó ti pọ̀ jù wọn á níbi kí wọ́n á bá yín ní bí kẹ́ ẹ jọ́ torí ọlọ́run kẹ́ bá mi b ní tó ṣe yìí náà ó ti tó kó jẹ́ ká fi ẹ̀wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí ó ti rẹ̀ já kó jẹ́ ká gbàgbé kó jẹ́ ká fi gbogbo nǹkan tó ti lọ kó ká gbẹ̀dẹ̀ mọ̀ pé yẹn ti lọ lẹ́jọ. kí lẹ fẹ́ kí n ṣe. ẹ ẹ Kóyínká mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ ni ẹ bá mi bẹ̀ gbọ́n yín ẹ jọ. kí n bá yín bẹ̀ wọ́n kò lè pọ́síbò torí pé ìgbà tẹ́ máa pàdé ara yín mi ò mọ̀ èèyàn kan ló sá láàrin yín tẹ́yìn méjèèjì padà ara so òun tàn lè máa padà lọ bá padà torí pé mi ò lè ṣiṣẹ́ yẹn kò yí sì fún mi láti ṣe ẹ ẹ ẹ ọkùnrin yìí ká ṣe pàṣẹ sọ̀rọ̀ yìí mi ò láìkẹ́ ah, ah, ṣé èmi tí mo dìde gbéra láti ibi tí mo ti wá lọ́hùn tí mo wá bá yín bí báyìí ó yẹ kí n mọ̀ pé ọ̀rọ̀ yẹn ká mi lára ni mo dẹ̀ respect yín gan ni mo pọ́n yín lé mo dẹ̀ feel wípé èèyàn kan tí mo lè wá bá fún tí mo lè wá sábà fún help ni ẹ jọ̀ọ́ nítorí ọlọ́mọ bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ please. ẹ má bínú kò lè ṣeé ṣe mi ò lè ṣe mi lè try mi ò lè ṣe rárá àtọ̀ so abẹ́ta kẹ́ tètè máa lọ torí pé mi ní pẹ́ kúrò lọ́fíìsì nísìn. ó ga o ó ga gan ni so ṣe tó pé mo wá sí ibà yìí pé kó bá mi bẹ̀gbọ́n ẹ̀ ló ṣe wá kó gbogbo insult ibà mi insult ti pọ̀jà kí ló yẹ fa gbogbo yẹn. báwo máa mi lọ́rọ̀ ni mi ò ní wá báyìí ah. excuse me. ó ga o màdàmú oníbàgì ńlá. ẹ rí ilé ayé ń bí ilé tó ti ń lò tó ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á tún ṣe kí ni wọn á tún kó sí wa lára rẹ̀ sọ̀rọ̀. torí ọlọ́run mo bẹ̀ ẹ́ nítorí tí ọlọ́run dáríjì mi dáríjì mi jọ nítorí ọlọ́run ẹ òun náà ṣàkókò rí ó rí pé gbogbo àwọn fámìlì mi kò sí tó support nínú gbogbo wọn ìwọ ni gbogbo wọn ń support mi ìdẹ bínú sí i jẹ́ ká bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun jọ̀ọ́ má jẹ́ kí èṣù ìjọba nínú ọkàn ìjọ́ nítorí ọlọ́run kó dẹ má wo ilé yẹn ni o ọkọ mi sọ pé ilé tá à ń gbé yẹn ò ní problem wà bẹ́ẹ̀ àmọ́ òun náà orí ibà tó wà ń sìn yìí ká ní ibà ìlà wà ní kò ní sí problem kò ní sí nǹkan kan jọjọ ọlọ́run fi bẹ́ẹ̀. jẹ́ kí n máa padà bọ̀ ká mọ̀ pé òkè gbogbo yẹn ká ti sọ́ di jọ. lórí gẹ́gẹ́ onígbòkun fi àtàwọn àtàmọ́ àkùnrin máa dúpẹ́ lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ pé wọ́n ṣèyàn àwọn olùkọ́ fẹ́ yá bóyá fẹ́ yá ẹ́ èmi ò bínú sí ẹ̀ o ti dáríjì ẹ̀ àwọn kàjọ máa gbé papọ̀ yẹn gẹ́gẹ́ bí ọkọ àbí tọkọtaya yẹn ah, ah, ah, ní ṣe mọ́ torí fún ara ẹ̀ fún ara ẹ̀ kẹ́rù ẹ̀ kó nu lé gbà yẹn pé ò ṣe mọ́ mo dẹ̀ rán yàn sí pé kọ́ bá mi bẹ̀ ẹ́ kó jọ kó má bínú ò fàyè kọ́ ọ̀rọ̀ nílà ò ṣe mọ́. mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjọ ń tọrọ má ṣe bẹ́ẹ̀ yẹn ọlọ́run bá mo fi bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ìjọ torí ọlọ́run I still love you. mo bẹ jù báyìí lọ kíkẹ́ kíkẹ́ ṣùgbọ́n pé mo ń jáde lọ mo wọlé mo fún ní audience mo ṣe ní kó jókòó máa bọ̀ kó wọlé kájọ sọ̀rọ̀ ó ti wá ó ti over stay tèmi jáde lọ tèmi mi lè ti lẹkùn kó wà nílé mo kúrò báyìí nílé. mo sùn.